بين قلوبنا واصلنا تبيننا واهدنا سبل الصلاة ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين فيا ليس قابلين واتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وتكل موازيننا وأسف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونجعلك درجات العلا في الجنة اللهم إنا نجعلك فواتح الخير وخواتمه وشواتعه وأوله وآخره وظاهره وظاهره وباطنه ودرجات العلا من الجنة

اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي معيانا وفي مماتنا وفي أعمالنا وفي أسناتنا ونجعلك درجات العلا من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والهواء والأعمال والأدواء اللهم قرنا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بغير برحمتك يا أرحم برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان إنه من سليمان إنه من سليمان للرجال نصيب مما مما ترك الوالدان والأقربون للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كفر نصيبا مفروضا وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه فارزقوهم ìdílé wà kú lóòlà òun kọ́ọ̀lá màrúfà. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الحمد لله رب العالمين

mụnakdre aha iya ụi odianaụnakili pụrụ ya iina aya ti tetatu ana pị pịnwae aụae ụna anụụhe ahụụụ خالقوا منها نهي خالقوا منها وعد خالقوا منها وعيد خالقوا منها قصاص واختبار خالقوا منها عتاب وأمثال ومن سمعت على ذراعاته nwayere apụrụ ka dụyehu madụwahụ nwae tadowaabụ a arụwa uenari nụụarụuenariaaarụ كيف يجعل النصيب مما ترك الولد جاهل ويسأل لرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا وإذا نوى القسمة قولوا لكل بيت وليتامى ولمساكين فارزقوه منه وقولوا له قولا معروفا وليخشى الذين لو تركوا من خمسهم ذرية آفا عافوا عليهم فليتقوا الله وليكن قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما ìnáná yá kò ló máa fi gbogbo ènìyàn náírà àṣàyà sì náà ọ̀hún yóò sílẹ̀ náà alihamdulillah. يا رب أونا المعان lọ́wọ́ àṣálí náà. ìlà tó ti bá làdé àkọ́kọ́ta lè yàrá ọ̀yà àgbà ọ̀yà. àná kọ́mọ́nà wù àdìgbò ọ̀yà àdìgbò àgbà ọ̀yà àdìgbò àgbà ọ̀yà àdìgbò ọ̀yà àdìgbò ọ̀yà. أشهد أنه في ذاته وصفاته ويقف لقد تنزيله كل وصفاته ẹni ọba àjùjọ ṣàkàmọ náà ṣàkàṣọ láti kú ló wà náà ọ̀rọ̀ ọlọ́run náà làwọn afiwá ràn lọ́wọ́ òun là ké sí wípé àyà bábí ya ó ná. wájú ni wàá náà lè tó wá ìjà wa dára ومن كان من ربي فإنا تركه ومن كان من مولى فإنا مولى Ọlọ́run ẹjọ́ ṣe lọ́wọ́ ìrànlọ́wọ́ òun náà ni à ń lò abẹ́ àánú rẹ̀ ń la ṣáṣí wọ́n lè wá kó omi abẹ́ àánú rẹ̀ àánú àwọn tó ń kó wa jọ ọlọ́run wọ́n jẹ́ àkójọ ìbànújẹ́ o wọ́n sì lẹ́ẹ̀ tún aká lórí ìbànújẹ́ o bá ti ń gbọ́ ní ọ̀gbẹ́dún àwa o. àwọn ẹ̀fọ́ àwọn àgbà tí wọ́n ní oríta yìí. àdúrà tọ́jú wọn láwọn lágbà fún wọn àwọn náà ni àwọn olùkọ́ wa àní láti ṣe ìhábìlìbá sí Muhammad àyìnbó wọn lọ́hùn ọjọ́ sára láhùn làhùn àlejò ní èyí mùsùlùmí ní ilẹ̀ wa ní mùsùlùmí olùdarí jùlọ bá kẹwọn àti gbogbo pátá àwa náà. náà jẹ́ nígunlẹ̀ rí. Àkọ́bí jẹ́ ó ní kùnúbùnú ṣá. Wọ̀nyí tọ́lá ti kàlá mọ́tò yóò máa àlá àlá sí àdìgbà máa kúrò yóò máa àlá àlá sí àdìgbà máa kúrò.

wọ́n gbélé orí àga àsìkú ẹ bá mi lè jáde ẹgbẹ́ òkú jáde ọlọ́run ò fi bọ ẹnìkan bẹ̀rù náà ọmọ nígbà ń gbọ́ nínú rẹ̀ ọlọ́run kò sí wá lọ́sọ̀ọ́ ọlọ́run gbà lẹ́sọ̀ọ́ ọba wa e àjẹyẹ apáta. káàbọ̀ ló sì kọ́ pẹ̀lú ìjọba àwọn ọmọ yìí. à ń sọ ẹ̀ lọ́nà ọ̀njẹ́ adùn rẹ̀ ó ń gbé yẹn ní ojú kan. Kọ́rin ni á ní òun náà ni ó ti tẹ̀ wá lọ́wọ́ ẹni tí ò bá rí ó ń lọ ọgbà lọ́gbà nítorí ẹ̀fọ́ tó kọ́ tiẹ̀ àkàntà ò bá a ṣe ń sọ gáì nínú tíra tá a ti mú wá à ń kọ́ síbẹ̀ ó máa jẹ́ bùn. àwọn àmà gbọ́dọ̀ báyìí. بسم الله الرحمن الرحيم وبه نستعين نعم النصيحة النصيحة النصيحة ọ̀rọ̀ títí àwọn bàbá wa tí wọ́n ti lọ wọn á ní ẹjẹ́ á lọ nàṣíà ẹjẹ́ á lọ nàṣíà nítorí wọ́n ti ṣe àlékí náà láti gbọ́ wọ́n ń tẹ̀síwájú pé àyẹ̀dẹ́ àyẹ̀kí àyẹ̀kí. Hmm, wọ́n tún ní lẹ́ẹ̀mẹ́ta. wọ́n ní àrídájú àrídájú àrídájú oníjẹ́yà sí i. kọ́ńtà máa ń sọ̀rọ̀ àwọn ọ̀tá. ọgbà wa ọba tó ga ọba àlejò ọlá wọn á sọ báyìí pé. أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك بأهلك حميدا Olúwa ní ọdọ̀dúkọ wa gbogbo wa. Olúwa ní wà múdírọ̀ bákà máa jọ́sìn fún ọba tó dá ọ. Títí àkí ni ó fi dé. Ọlọ́run ò ní wọ́n di ọmọ

lọ́rọ́ ló kọ tọ́pọ̀ wọ́n lè pè ní àṣàrà yìí wọ́n lè pè ní yàtìm ṣùgbọ́n láwọn gan ní ọkọ̀ tó sọ ní yàtìm wa àdìgbájú. lè àyẹ̀wò mọ́tà yá ṣe lọ́lẹ́ òkú rẹ̀. níbo ni pé tíkú bá wàbí òkú ìyìn yàtọ̀ olùkólà ṣàfihàn. dídé ikú òun ló ń gbogbo yèméjì kú pátápátá. ó yàn pé a máa kírun lọ ní títí àti ìgbé ìgbé o hmm. ẹ̀yin ń sọ ẹni lọ́wọ́ fàwa náà sínú yín onídàádúró o tàbí sí ìrùbá àwọn àti wáyé sí náà rè. pé adúmọ́lọ́dún yìí náà àbí pé bá a ti lọ́ọ̀tì sí ní ọlọ́run sì yà náà bẹ láyé nígbà yàtìmí bá dé la tó síwọ́ ọ̀sẹ́ ó sì ń bọ̀ ó ní ó bẹ̀rẹ̀ wá sí ni ó ń sáà wà ní sọ́ọ̀lá ti sàdá àmọ́ yàwó yàrá àlàyé Adịba àmúlò yàwó yàrá àlàyé àdìbà àmúlò. Gbogbo ẹni tó bá ti jẹ́ kóbìnrin ló bí. Mo sì wulẹ̀ ọ lálàáfíà lálàáfíà sì wulẹ̀ Ọjọ́ kan náà ìyá ní àtúbọ̀tán rí. tó ẹ wá gbé àwọn ọjọ́ fáìdà wà lọ a sì máa kíyèsí o. Àpàlọ́ tààlà òmúra fi òmúre lèkíkàlé. Ọlọ́run ó fi àwọn nǹkan kan pamọ́ sínú nǹkan kan nítorí òye òye òye látọ̀dọ̀ ẹ̀ wá. Àpàlọ́run lọ́yìnlá kàlùkọ́dìrì ti láyà lè ìrìnàjòrò jẹ̀mì àhà. Èyí tó yẹ pé oríire wa dá wa ti ṣe ń bẹ̀ orí ìdúrà gbẹ̀yìn. Àmì ah, ni ọlọ́run ti ṣàánú àwọn ẹ̀dá ni. orú gbogbo sọ̀rọ̀ ọlọ́run ti pamọ́ ó ti pamọ́ sínú àwọn òun lè a máa wá gbogbo òun ká lè máa fi gbéra bẹ lọ́rùn. ọwọ́ rẹ̀ di ata kété pé àwọn sẹ́lọ̀ ń díẹ̀ olùlẹ̀ bọ̀. Hmm. ọmọ ọláyé gbogbo wọn sọ pé àkọ́kọ́ ntọ́lọ ń fi pamọ́ sínú nǹkan kan tó fi pamọ́ sínú nǹkan kan èèyàn máa ń wo àwọn àpá ìgbìyànjú ni ó ń gbìyànjú ó ń gbìyànjú pàtó ẹ̀ gan-an ilé ìwọ̀ ẹ̀ lọ́rọ̀ lọ́wọ́ náà yá ló kò ń yá eré o. wàtá àtàlẹ̀ ìdáàbà ti ìdìbò àsìkò kan ń bẹ níjọ́ jimá kí ọlọ́run sọ fún wa pé. àsìkò gbígbàdúrà rẹ̀. lèlùmí àádọ́ ìjẹ ẹ̀yà. ṣùgbọ́n láwọn aṣọ pamọ́ wọ́n bá ṣètò pamọ́. àwọn àkàrà náà wá ń bọ́yá nígbà ìlọ́run bá fẹ́ borí nígbà dídí àwọn ní bá sọ̀ kalẹ̀ ni. pamọ́. ó lè sí pé a máa pe ọlọ́run ní gbogbo ìgbà. a pè láàárọ̀ a pè lọ́sàn-án. a àsìkò òun jẹ́ ẹrẹ ọjọ́ ọlọ́run lọ́wọ́ ọmọ ìyá tuntun lẹ́rìí tó di méjì o. wàsọ̀lá àtàlẹ̀ wọ́sọ̀ bìsọ̀lá wà sí. irú àárín gbùngbùn tí olúwa jẹ́ akọ nínú àkùrán kì í ṣe ọlọ́run. Yọ́lọ́ ìlọ pé ápìnú aláṣọ́lá wà tó wà lọ́la àbìnú gbogbo wákàtí márùn-ún ni ẹ kéèsí. Ọlọ́run wá dá irun kan yọ́ ń bẹ̀. wíwọ́sọ̀ láàpù àti a àárín gbogbo. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ fọ́lá ẹni tí ìbọn kàn sí. Ọlọ́run á ní ìrún àárín gbogbo. Ẹ̀yin wá ní ìrún àárín gbogbo. Àwọn àpá sọ pé bóyá àṣùgbà ni, àwọn kan ní àìláì, àwọn kan ní àwọn kan ní àwọn kan ní ìsáì ni ọlọ́run sáàmì á ti sùn wà láàkọ́là wá sí wá sọ láàkó láàkó láìsọ àrègbè. nígbà ọ̀dọ́ mójútó gbogbo wákàtí márùn-ún. ọ̀pọ̀ ọ̀sán ṣe déédéé sọ̀láàtì ìmùsà. àti bàbá wa ìmọ̀lù mọ́ṣáláṣí wa dúkìá tó lè bàrákà. Ah, káàbọ̀. torí náà gbogbo wákàtí márùn-ún ní ọmọ ẹgbẹ́ ìṣe wákàtí wọn ti lásìkò tọ́lá àwọn ètò jẹ́ ìmọ̀ àrùn tuntun bẹ́ẹ̀. àwọn àbá mi panupọ̀ bóyá sí ìlú ẹ̀fẹ́ jẹ́ àkíyèsí gbogbo ẹ̀. وليشمل عظم في أسمائه تعالى إسمه عمير يعني عمير ولا دائما كان صح عشان طلب اسمه ولا ما bá a ṣe wá ń gbá yìí ẹnu ó di mẹ́rin. ni tí a sùnà ìhì. Orúkọ ẹlẹ́rìn tó tóbi gan-an. Táàgbé ìrísìmọ̀ láàyè àsámù. Táwọn ọ̀dọ́ wa ń tò ní A ní ẹ̀dá fún ayé làdánù yẹn sì ń béèrè ṣe ètò ní owó ni o ètò owó èdè tó ẹlòmíì àwọn ọbẹ̀rẹ̀ tí ó rí tí ó sì gbé owó olówó pọ̀ báńkì àní làtàmì àbí òsì làtàmì ni làtàmì ń bẹ o wọ́n á ní ismọ̀ ńlá ilẹ̀ asọ́n orúkọ ọlọ́run tó tóbi jù lèyí ó ní á bèrè jẹ̀rẹ̀ èyí ọlọ́run ti pamọ́ sínú àwọn ọkọ̀ rẹ̀ ká lè jẹ́ tó gbogbo ẹ̀ láàmú ẹ̀fọ́ bẹ lọ́wọ́ a máa fojú pélé ọ̀kan kan o ní ọkọ̀ tó náà ń jẹ́ o. ó di mẹ́rin. wárí dọ́wọ́ tàhálà tí sọ àṣìlì náà ni ọ̀rọ̀ sí wa. ìyọnú ọlọ́run ọ̀ ń bẹ níbi kẹsẹ̀ àṣẹ ọlọ́run ó bí òsì ló ká ṣe dáadáa ibẹ̀ ló pé ìyọ̀dún tí ó. ìyá rẹ̀ sọ̀rọ̀ àbùdù àlẹ́ àtẹ̀lé ìtọ̀ ààrẹ. ó lè jà sí pé gbogbo àwọn ṣé ọlọ́run pàṣẹ rẹ̀ a lè máa ṣe gbogbo wọn ṣe a lè jìnnà sí a mọ̀ wá káàkiri. Ebi ẹnìkan ibi ọlọ́run ti ní ọba oríire tẹ̀ pàdé, ọ lọ lójú ọ̀nà ó sì rí igi ẹlẹ́gùn ọ̀dàgbò ọ̀nà ó ó sì mú òkúta ó mú àdá ó sì gbé fún ọ̀nà náà. a nì fún orí o ọlọ́run náà yàn lẹ́yìn ẹ wò ẹnu tó ṣe o kò wọ́n náà ti torí pé ó àgbà fún ide àwọn akéde ibi àwọn akéde mú ìyàgbà kọ́ lọ́nà làwọn káyìn fi ń so ojú ọ̀nà wọ́n wọ́n so púpọ̀. àwọn ọlọ́rọ̀ náà ọmọ ọrụ náà lẹ́sùn fẹ́lẹ̀ káwọn fojú péré àwọn àṣẹ ọlọ́run ọmọ yẹn pé ètò gan nìyẹn wàbọ́lọ́bàáwó tààrà fi máa fi ìgbínú ọlọ́run gbogbo ọ̀nà ọlọ́run lóbìnú sí à. ọlọ́run ti pamọ́ sínú àwọn ẹ̀ṣẹ̀ jíjá lè yànsájọ wọ̀yàtàbá àdà àlèkùnrin kí lè jẹ́ ìjágbéná fún wa ká fi gbogbo ẹ̀ṣẹ̀.

Musa ìlúkà ọ̀gá ẹni jà máa ń bá. Ọjọ́ wà ní àwọn ìlú ọ̀gá bá ti rá. Ẹ̀ka ọlọ́run lè jẹ́ sí wa ọ̀rẹ́ ọlọ́run. ọlọ́run ti pamọ́ sáàrin gbogbo wa ọ̀rẹ́ ọlọ́run sọ̀rọ̀ pé ẹgbẹ́ bá ń mú ọ̀rẹ́ ọlọ́run lọ́rẹ̀ẹ́ ọlọ́run ti so ní àdọ̀rẹ́ ẹni ọlọ́run ṣe dáadáa sí ẹni ọlọ́run fẹ́ràn ọlọ́run ti ọ̀sọ̀ ọ̀sọ̀ dáadáa. láti Àpákàtà. Ọní márùn-ún nígbòyà àbíbà, ẹni ọba fẹ́ràn ọ̀rẹ́ olólùfẹ́ ẹni, àwọn àbíbà. Wọ́n náà ti dọ̀rẹ́ lọ. Ẹni ọba sì bá ẹni tí ìdásílẹ̀ àbá ẹni tó fẹ̀yẹ̀ ẹni ń bá ọ̀tá di ọ̀rẹ́ ọlọ́ àwọn àbáà mi sọ pé ọ̀rẹ́ mẹ́ta náà ni ọ̀tá mẹ́ta ọ̀rẹ́ rẹ gangan ọ̀rẹ́ rẹ wọ́n sọ ní kù sọ ní kíkà sọ ní kíkà ẹni tí ń bọ̀ ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ. wọ́n ò dáàtù sọ ní kíkà sọ ní kíkà ẹni tí ń bá. ọ̀tá rẹ tó ní ọ̀run lọ́tà ọ̀rẹ́ rẹ fún mi. náà ni ọ̀tá ó dúkú sí mẹ́ta. àdúwúkà àdúwúkà ọ̀tá rẹ gan ọ̀tá rẹ. ọ̀sọ̀dí kò àdúwúkà. àbíbù ọ̀tá rẹ̀ ń dọ́gbọ́n lọ́rẹ̀ẹ́ tí ń bá ọ̀tá rẹ̀ sọ̀rọ̀ ọ̀tá rẹ̀ ní òkùnkùn. àdóhùn sọ̀dí kíkà. kíkà. àdóhùn ọ̀tá ọ̀rẹ́ rẹ̀. ọ̀tá rẹ̀ nígbà náà ibi tá a ti lọ dáa fún wá níyì káàkiri òun náà ni pé ẹni tó lọ bá bínú sí ká jìnnà sí nǹkan náà lọ́gbọ́n bínú sí wa ẹni tó lọ bá sì yọrí sí a rí pé àwọn náà yọrí sí ṣùgbọ́n ẹ̀kẹ́jẹ́ la wá dé wàlúùyà ọ̀rẹ́ ọlá ọlọ́run ti pa wọ́n sí ní gbogbo ìrírí. lèyọ sáré ọ̀dọ́ nínú òkú ilé ìlú. ó lè jẹ́ pé gbogbo èèyàn láàmú dábàá ayé sí. ó ní tó bá fojú kéré ẹgbẹ̀rún kan ní ìjà náà bọ́yá òun gan-an òun wà yíyọ ọlọ́. ọmọ ń pọ̀ nínú ìjókòó ẹni tó yàn ọ́ fẹ̀ lé fún lẹ́mọ̀ lẹ́mọ̀ lẹ́mọ̀ tó jẹ́ pé. àlùbáríkọ ọlá ìfẹ́ rẹ̀ lọ́lọ́run fi ń ṣààbò gbogbo òjòkó. ṣé àṣùnà ló ń bàbá fún gbogbo wà níyọ̀ náà ṣé ó wà náà àbí nígbà nítorí náà ọlọ́run fi wà níyì rẹ̀ pamọ́ sínú gbogbo múmi nínú mọ́bẹ̀ẹ́ nìkan ọ̀tá o. wọ́n sọ̀rọ̀ ẹnìkan láì dá o wọ́n yẹ pé ẹni ọ̀hún sọ̀rọ̀ ẹ̀ láì dá ǹgán ẹ̀yìn ọlọ́run. wọ́n máa bí àṣà àti ìpínlẹ̀ ọ̀pọ̀ọ̀tì. àsìkò tí àmì ó gan gbogbo nǹkan fagídé òun ọjọ́ àgùnkanlẹ̀ pátápátá ń sọ̀rọ̀ àjẹsọ́nà máa. ilẹ̀ náà ní jẹ́lẹ̀ má. ọlọ́run ti pamọ́ sínú àwọn àsìkò lílì haúsì ní níhá dáhìnà ká lè wà nínú ìpayà gbogbo ọgbà táwọn ilé ti ń ṣẹlẹ̀ tó tó bá sún lásán ànábìyàn mọ̀ bá ní àwọn ìyá wa náà ẹ gbà mí jẹ́ ibi kẹlẹ́ pé ni ó ní bí ṣe súnà nù kì í jẹ́ sí ìyà àwọn ẹlòmíì onímọ̀ gbogbo ní máa kún fún pàyẹ ọlọ́run wá kẹsàn-án o. wá àjálà lè ń wà gan-an. ẹnìkan ọ̀kan wá náà ilé ánìgúnlẹ̀ rẹ̀. àsìkò tí ó jẹ́ ẹnìkan ọ̀ma. wọ́n yá ojú omi ní ọ̀wà omi onye ọ̀ma. orí ìrìn ni ó ẹnìkan ọ̀ma. ìwọ̀n ẹ̀jẹ̀ ńlá ni ó ẹnìkan ọ̀ma. ọlọ́run ti pamọ́ o. torí kí ni. bí àpò ká lè máa wà ní ìmúra sílẹ̀ gbogbo ìgbà máa ń dúró sí aláǹfààní o ọ̀rọ̀ ọrụ wa tó sì jẹ́ fáyídà tèmi òun náà ni náà ń wúlò fún wa. a wà bọ́ sínú àkùránì tí olúwa fún ọlọ́run sí ìlànà ìyá náà sí wa. أعوذ بالله من الشيطان الرجيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون Ọlọ́run للرجال نصيب مما ترك الوالدان والأقربون Olúwa ní ọjọ́ tí ìpín ìpín kan ọjọ́ tí wọn nínú tí àwọn àwọn òbí méjèèjì fi nílẹ̀ àti àwọn aláṣùmọ́ ní àwọn tọ́jú ọkùnrin tọ́jú aláṣùmọ̀ àwọn ìpín kan bẹ pa nínú tí àwọn ènìyàn fi sílẹ̀ sáyé. Níbi tá ìyànṣe gọ̀ọ̀mì máa tàrà kàlùwá lè já ní wáyà tọ́gbó. Olùwà ni bákan náà tún ní pé ìpín ìpín kan bẹ fún àwọn obìnrin náà nínú tí àwọn òbí wọn méjèèjì fi sílẹ̀ àti àwọn alásùnmọ́ wọn. mi máa kọlà nínú àwọn pàtó. ọlọ́ni bí ìpínlẹ̀ àti wùnì ò kéré tó àmọ́ pọ̀ lọ sí gbàgbà tó lọ. ìpínlẹ̀ o òun sí lọ́rọ̀ yẹn ni.

àwọn ọmọ òrukàn wà ń bẹ̀ àwọn aláìní wà ń bẹ̀. fáríṣù fún wọn ní. ọlọ́run ẹ fún àwọn náà lásìkò ń bẹ́ o ajá wọn nípìn ń bẹ́ o. wà á kó yóò máa rò wá. ó ọ̀rọ̀ tó ẹ fi sọ fún un ní bó ti ṣe وليخشى الذين لو تركوا من قلبهم ذرية ضعافا Olúwa ní àwọn bàbá ìsìnkú tí wọ́n fẹ́ sí ogún yìí, káwọn náà kí wọ́n páyàwó wípé láwọn dára fún òmìnira bá dé sí ìgbìmọ̀ ìyàtọ̀ ìhàpá pé àwọn náà o ọlọ́run lè ṣe wọ́n lẹ́ni tí ó fi àwọn ọmọ wẹ̀rẹ̀ sáyé lọ. kọ́ọ̀bù àlẹ́ irun. wọ́n kọ́yà lórí wọn. Sábì ya tàkó ńlá. Ó dà tí wọ́n bẹ̀rù ọlọ́run. Wálé yá kò lò ọ̀rọ̀ láwọn sàbí Ọ̀rọ̀ tó ṣe déédéé. Ibi tí wọ́n sọ fún wọn. Inna alladhina ya'kuluna amwala al-yatama zulma. Olúwa ní dájúdájú, àwọn tí wọ́n ń jẹ owó àwọn ọmọ òrukàn dúkìá wọn tí wọ́n ń jẹ Olúwa ní dájúdájú iná ọlọ́run ni wọ́n ń jẹ́ sínú ara wọn. Ọ̀sẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láwọn ọ̀nà àṣàrí lọ. Wọ́n rí jọ wọ́n mọ̀ àwọn náà. Wọ́n mú sálẹ̀ mọ́ náà. Tàhálà ìlà alábàárà mọ́ náà fàáyé náà. Ará àjà ọ̀la yóò dé ìdálé màá nàìjíríà ràálá ọ àfààní ẹnu rẹ bọ̀ wá o. ìlànà ìjọba ìlú ni wọn sọ yìí tẹ̀lé. ó ń tẹ́ ọmọ ní àkùránì ní àfààní ẹjọ́kùn. ẹ kàn fi jẹ́ nìkan lọ́dá ní gbogbo ọmọ àwọn yìí. ọ̀nà tẹ̀lé. bàbá mi dájúdájú òun tẹ́ ẹ rí. ọmọ tó wà lára ló ń ṣe ìgbéyàwó àwọn ọmọ ìlànà ìlànà.

ọlọ́run sọ fún wa pé ọbẹ̀ mi a máa wo tafsiru lọ fún ẹ̀yin ẹlẹgbẹ́ wa tí a ní à sí tàbísírù. ọlọ́wọ́ ní lérè jáàyè àwọn àfọ́n wọ́n ní alẹ́ àwọn wọ́n ní ákìrì òun náà ní jẹ́rìí àwọn ọmọkùnrin àti àwọn aláṣùmọ́ tí wọ́n jọkùnrin. káwọn kẹ́yìn ọ̀sán tó ṣáájú wọ́n ní ọ̀nà sọ́là rọ̀dáùn lìmọ́kànà lẹ́yìn ìjà ìyíyà nínú àdámì tàwọ̀lìsì nìsáàhì wá ṣùgbà. ó ní dọ́pa tí ọlọ́run fi sọ. ọ̀rọ̀ yìí kalẹ̀ ọlọ́run ti dá ọ̀rọ̀ ó fi kọ́ ọ̀rọ̀ sí àwọn àwọn àwọn àwọn aláìgbàgbọ́ ó fi kó ọ̀rọ̀ sí wọn lẹ́nu ni nítorí pé gbàgbá mi bí ò tí ì gbé nítorí àtọ̀là máa bá wọn yìí pé obìnrin lógún wọn jẹ wọn mógún ni àwọn ọmọ wa ẹrẹ náà wọn yìí fún ẹ lógún. bàbá wọn ló sì ní nílẹ̀ àmì ilé ìgbà ẹlọ́pẹ́ mọ́tò ọmọ ẹ̀yìn ni o kò sí ìtò ogún ya ọ. àkúndé dín lọ́lọ́wọ́ wọn wa ni mírìn jáàyè ó ń bẹ fún àwọn ọkùnrin àwọn ọmọkùnrin tó bí àwọn aláṣùnú òkú tí wọ́n nàṣíbù ìpín kan ń bẹ fún onye òun ni àṣù ìpín kan tí máa tàràkà ìwà ìdáàlì nínú tí àwọn òbí rẹ̀ méjèèjì sílẹ̀ wálé ákírà búúnà àti tí àwọn alásùnmọ́ rẹ̀ sílẹ̀ ó olúwa ní ṣàwó ní kàlá bá sì ní jẹ́ bẹ́ẹ̀ àwọn aláṣùmọ́ ẹni ní mọ́lá yàrísù tó pé tá a bá ní ogún ẹmọ tí àwọn tí ogún kàn àwọn tí wọ́n jogun wọ́n jẹ ogún gan-an àmì tó wọ́n náà wọ́n sì ń bẹ̀ ìmọ̀ náà jẹ́ aláṣùmọ́. wọ́n ní àṣà ní. ọlọ́ni ọlọ́ni àwọn ọmọ òrukàn àwọn náà wọ́n ti ń pálímọ̀ sáàkì àti àwọn aláìní àwọn atẹ́wọ́bọrẹ olúwa ní fáríṣì wúwú nínú ẹkùn aláṣìkì ń ọ ẹyọ nǹkan kan. tọ́búlàlì kìsímọ́sì síwájú kẹ tó pin fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ pínpín fún. ọlọ́run ní kódà wà kó lò láwùjọ káwọn láàmárùfà ọlọ́run ní ọ̀rọ̀ tó dáa ni ẹ sọ fún wọn àyíwá àlẹ́ àwọn ìyáwó ẹ̀yin bàbá àṣùkú. ìyá ká náà ní wàhálà sátò sìgá rá nígbà wájá sí pé àwọn tẹ́ ẹ fẹ́ san ogún fún yìí ọmọ wẹrẹ ni wọ́n káọ́lá màrún fá ọ̀rọ̀ tó dáa ni ẹ sọ jẹ̀mí ńlá ọ̀rọ̀ tó ṣẹwà lè à ń tá káṣìírú ìlédínú ẹ ṣàròyé fún wọn ìpè ànákùnrin látàmúlì fún ọ̀nà pé ogún yìí kò lè kàn jù báyìí lọ o wàá nà owó ní ṣùgáàrì ni àwọn ọmọ kékeré tó kù sílẹ̀ o. àbúrò hapsiru wàá sá kírílà nínú àwọn mọ̀ọ́sù wọ́n ti pa àyà yẹn wọ́n pa nínú rẹ̀ rẹ̀ títẹ̀ rẹ̀ wọn ò parẹ́ wàlákìn tààwọnà náà sùn ní tárìkì mọ́ àwọn fojú wọ́n fojú kéré ẹ̀ nípa pé wọ́n gbèjì sílẹ̀ wọ́n à léèhì fàáwà ló dìbò àwọn kan ní ntọ́lẹ́tọ̀ ni wọ́n à níbúrú àbáṣe wájú. àmì ọ̀nà àbáṣì ọlọ́run àyàn ni ẹ̀fún ọ̀nà. wọ́n ní ọ ọlọ́run ní wọ́n bẹ̀rù ayé ní àyíká àlàníyà sáálé ẹ̀yin tẹ́ ẹ Gaba. gàba lórí dúkìá ọmọ òun kan ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run àlàsùn iná dáríkì yìí mú ẹbẹ̀rù ọlọ́run rántí pé àìpọ̀rọ̀ fún ọyẹ́tì ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ ogún ọmọ ẹnà bóyá àwọn ọmọ wẹrẹ tẹ̀yìn náà bí bóyá ẹ̀nà kó rẹlẹ̀ ní ara lẹ́yìn àwọn tó ní ogún bá lọ tán ọlọ́run ní ẹrẹ́ tó ẹ̀yin náà lè tàwọn ọmọ wẹ̀rẹ́ lọ orí apá àwọn ọmọ wẹ̀rẹ́ tí wọ́n jẹ́ wọn ò tí ì máa fẹ́ra ọ̀sìn kankan bá ara ọmọ àwọn bàbá mi alága àgbà bàbá mi akẹ́ọ́lá. Àtàkà ìgbà ẹ̀rọ. Ọdẹ àtà ọ̀rọ̀ àti àyà wa láàárọ̀ lọ́dẹ òde láti ìgbà àtà. Bí àwọn ọmọ ọmọ rẹ̀ tí wọ́n sàn dá wọn láàmú, ṣé bàbá ẹjú tó nílé ni ó? Èsì tí ó lọ́tọ̀ ni pé ẹ̀ka rèé. Enyi afẹ́jẹ́ ajẹ mọ́tò gbòògbọ́n ẹ̀tọ́ ẹ̀jẹ̀ ajẹ ẹni ẹ̀jẹ̀ ajẹ bẹ́ẹ̀ mọ́ gbòògbọ́n àwọn ọmọ èké àwọn ọmọ pé wọ́n ń ṣiṣẹ́ wọn tó lówó wọ́n bá oúnjẹ. ọlọ́run yẹ fáyà o ẹ ṣe àwọn ọmọ òrukàn ṣekúṣe o ẹ̀yin náà máa ọlọ́run lè mú náà kú òrùlé ẹrù ní o àwọn máa ti ń ọmọ o ẹlẹ́sàn-án lọ́dọ̀ọ̀hún o. olúwa ní ìdòrí lè á bá àwọn ọmọ wẹrẹ ní

torí alíjà sáàwù ní jíǹsì àmọ́yìn gbogbo ẹ̀sọ́ tọ́lọ́wọ́ sọ fẹ́dà ẹni tó ń sẹ́yìn lọ́rùn ìṣọ̀rọ̀ àti ewé ọtọmátìkì ló ṣe. bó o ṣe lọ́gbà o tó o bá láàánú ọlọ́run ẹ bó bá sì jẹ́ ọ̀dájú ọlọ́run ọ̀dájú wọn náà. aláàánú mọ́nà rẹ̀ gbogbo ẹ̀dá ń ló ń a ní apè nínú àkọsílẹ̀ ìbínú ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ lérí àwọn kan sọ fún dúdú nínú pé àsìkò báyìí ọ̀nà ju náà ni wọ́n jí wọ́n jí bí ilẹ̀ wa máa ń lọ ni ọmọ ọwọ́ kan bá ń sọ fún ọmọ ọwọ́ nígbà yẹn kọ́ lóhùn èṣù nǹkan kan pamọ́ dáadáa ó sì ń tó gbogbo bá ń rí o ọgbọ̀n àwọn mọ̀lẹ́kà mi máa bá mi sọ ni ọ̀rọ̀ bá jí à ló bá gbé mọ́ra ló ń fún lọ́yàn ló ń fún lọ́yàn ọlọ́run ẹ̀rìn mẹ̀ríkà ìbéèrè ìlú tó ṣe láàárọ̀ làwọn ṣe náà wọ́n ju pọ́ǹbù ẹ wo ọmọ kékeré tí ó ń ṣubú rẹ̀ sì tají tó gbé ọlọ́run nítorí ẹ̀ ló ń fi káyà kó. ọ̀rọ̀ ìlú lọ́la ó rá màá rẹ̀ rà mọ́. ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ wà nípò ẹ ọmọ òun kan ẹ má wọn yìí ẹ̀yin náà ẹ ọlọ́run tó mú ẹ̀yin náà kó lọ́dọ̀ àwọn ọmọ yín kọ́. àwọn ọmọ tí náà jẹ ẹni láre ọlọ́run ni ẹbẹ̀rù o dáadáa ọmọ ọ̀rẹ́ ẹ̀ máa báwọn ọmọ tí náà ẹ̀mọ ti tẹ́sí wọ́n dé tẹ́ ìpadà o. ọlọ́run ṣàlàyé fún wa pé bí wọ́n mú ìyàtá lé lórí wáyé yá kí ìlérí lórí ìgbìyàn á ní fọ́ọ̀là lùsùrù yá tìṣú ńlá jùlọ ọlọ́run gbogbo àwọn tí dúkìá ọmọ òrukàn wà níkẹ́ àwọn kí wọ́n fún àwọn ọmọ ní tí wọ́n fẹ́ kọjá pọ̀ wọn. kí wọ́n lè bá a ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tiwọn náà. ni wọ́n bá dà wọ́n lẹ̀. wọ́n ní akúlù kàólá sàdí. wọ́n ní akúlù kàólá ọlọ́run ní kí wọ́n sọ̀rọ̀ kàólá sàdí dá ọ̀rọ̀ tó ṣe déédéé. sọ̀wá bá ó ṣe jọ bí ń yá àrùn rúùkù a ń yá tọ́sọ̀ بدون فلوسه ويدعي الباقي ورثته ولا يتركهم خالفا lọ́ni àwọn tí wọ́n pè ogún yìí tí wọ́n rí pé ìlà kan nínú ìlà mẹ́ta nínú tó kù sílẹ̀. owó fún gbogbo àwọn tí ọba yẹ àwọn tó bá ṣàdéhùn wọ́n lè ti lẹ́nu kan ṣàdéhùn pé wọ́n mọ ọmọ àǹtí o níṣàlá wọ́n ra mọ́ṣíìnì pọ̀ tọ́ọ̀mù àdùn ó tún lẹ́nu kan ṣàdéhùn pé wọ́n tẹ̀ nígbà bá ń lọ ọkọ wọ́n rà kan ọ gbogbo nǹkan ṣùgbọ́n ọlọ́run dẹ̀mí ẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ náà á wà á wà á gàdà rẹ jọ á jà máa rẹ. tó wá ti já sí pé ìlà kan nínú ìlà mẹ́ta ó lè kárí ẹ̀ àyà sí bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ má jẹ́ kó ju ìlà kan nínú ìlà mẹ́ta lọ. àpèjúwe yìí ṣe òkú tó kú ó ní dúkìá tó ní ká sọ pé a ti jẹ́ ní o tó bá yẹ pé àwọn tó ṣàdéhùn tó wọ́n kò ní nǹkan tó kan nǹkan ó lè a ti jọ́ ní kan là ń sọ̀rọ̀.

ìgbà kan náà là mẹ́ta òun fẹ́ ìyànjú ẹ̀. ọlọ́run náà là sí iná yáàfù ní nàámú wàhálà lè yàtọ̀ mẹ́sù nímọ̀. ṣéjú àwọn tí wọ́n ń jẹ dúkìá ọmọ òun kan ní ìjẹ tàbùsí ìbéèrè àkíyèsí tí ìṣòrí ẹ̀tọ́. ìnáwó yáàfù ní ìnàfí ibùsùn nìyíwò ọlọ́run wọ́n ń jẹ sínú ara wọn. màláùbá wọ́n ń sìn yẹ nígbà bẹ́ẹ̀ ìran mi ẹgbẹ́ ìdọ̀rọ̀ kìíní kòkó ọlọ́run ní tí wọ́n ń rọ sínú ọkàn wọn ní rárá ọ̀nà nínú ọlọ́run ní ànàwó yàfóònù ìléha wípé inú ọlọ́run ní ọ̀padà. wọnú ọpọlọ wọn inú inú inú inú wọn gbẹdú inú wọn wọn ń jẹ ọmọ òrukàn sùn ọlọ́run níná láàfin sí ilé padà fún ọ̀sẹ̀ ìyàsí láwọn ọ̀nà ọ̀sẹ̀ ọlọ́run ọ̀wọ̀ ọ̀nà àwọn náà iná kan sì ní ọ̀gán sàkárà nwere wéèlì gbogbo ẹ̀ náà ní ọgbà kan náà lọ́wọ́ o wọ́n ọ́fíìsì wọn ọ̀yà lọ́tọ̀ọ̀tọ̀. ọlọ́run ní ààyẹ̀wò ọwọ́ náà nínú lè lè wọn náà lè mọ ọ̀rọ̀ yẹn a máa ń rí kọjá

yóò sọ̀rọ̀ fún òbí ya yóò máa jó wọn ṣe. ọlọ́run ó fún wa nípa ọmọ òrùka o dákun ẹ̀jẹ̀ ya ọlọ́run ọmọ òrùka làwa o. ti bá sọ̀rọ̀. olùwà ní wàwá yàrá ká. dọ́là ń padà wàwá yàrá ká ìyá ń padà fàámà ìyàtí bàbá sáfàlà wàhámà sáyà bàbá kàníyà wàhámà lè rìn àjẹrọ sí bàbá nínú ìbẹ̀rẹ̀ sùúrà. wà á tó há wà lẹ́yìn ìgbà sàjà. Lọ́la ọjà ta ọ̀fúnká wà máa kọ̀dá. Wà lálẹ́ àjọyọ̀ mọ́lẹ́rú sáka nígbà ìdìbò náà. Wà lọ́sọ̀rọ̀ pàyọ̀ fún pé kà ọ̀fúnká bàtà rọ̀. Àlámúyájè nípa ìyàfé máa ń àáwá wàwádà látàtọ́ ìlànfàdá wàwádà látà ìlànfàdá Màámà lè yàfé màkàlá tàbàhár wàámà ń sá ìlànfàdá tàbàhár wàámà lè yàfé màkàlá lọ́hùn bọ́ọ̀ olúwa fi olùhà ó fi fún àlẹ́bí wa ní fàyàbalẹ̀ ọlọ́run níwájú a fi ìyálẹ̀ ta a fi búra. bákan náà a tún ما ودعك ربك وما قلى ọlá wa ń fún àmì ẹnì nípa ìyàmá yìí ọlá ní ọba ààrẹ ìjọ ìṣúná o oṣù bínú ṣe ọ. wọ̀lẹ́lẹ́ àkèrò tó kọ irú ńlá tàbílẹ̀ lè rúrú ńlá. kódà ìgbẹ̀yìn rẹ yóò tún máa lóore fọ́ ju tàkọ́kọ́ lọ. Wàlẹ̀sọ́wọ́ báyọ̀ tí kàrọ̀ bókà bàtà rọ́gọ́. Ìwọ ní jọ ọba àrí ọ̀tọ̀ ọlọ́rẹ tí ò ní ó dùn sí. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa náà. Àlámúyájì ní kàyà tí máa ń fà á wá. Ọlọ́run wá ní àgbẹ̀ lè létí. Ọ̀rọ̀ létí tó ìyẹn bá wà náà mọ́ ọ létí. Ìyẹn tó lówó lónìí.

bàbá rẹ̀ rí ọ pé ọ̀ọ́mà ọ̀nà sèrí àtẹ́lẹ̀ iṣẹ́ bá sọnù ànábì ò mú kiri kò ṣe ṣìnà rí ọ̀pọ̀ àyàn rí gbogbo ìwà aburú kò ṣe rí ṣùgbọ́n bọ́lá ń lè ní lọ́ọ́lá ni pé ọ̀ọ́mà ọmọ kéńtẹ́lẹ̀ abọ́ọ̀mà àwọn alájọ́ ìmọ̀ ẹni tí ó sì mọ ẹni àná ni àwọn alájọ́ ọ̀nà. Àwọn yàrá rẹ̀. Ọwọ́ ajá dàtà ìlà ọgbà àgbàyà. mọ̀ ní ọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní ìkẹta. Àwọn alámọ̀ràn ọlọ́rọ̀ pẹ̀lú owó àdìjá wọn náà wà mú pọ̀ ní hárọ́. Ọlọ́run wá tó ti ṣáájú wọ́n jẹ orí rẹ o fún lẹ́tọ̀ọ́ rẹ o rántí pé ọmọ òun pẹ̀lú wọn náà ló dé èmi. wà á máa ta ìlà bàbá àtàrí báyìí. tó o bá sì rí oníbèèrè má gbàgbé náà rántí pé wọn náà aláìní ni wọn tẹ́lẹ̀ o a tó ń sọ ọjà ní tó ní o. wà á máa bìnrin máa ti rà ní kàkà àti. ìjọba bàbá ṣe fún ọ. ìdúpẹ́ ọ̀sọ́lọ́rọ̀ ilé ìjẹ́ káàmì ń di ọmọ ìyá àwọn ọmọ ìlú kan púpọ̀ ni wọ́n fi ń ṣe ọmọ orúkọ lórí ẹ̀. ilé yìí náà ọlọ́run sì fi ń kọ́ ni ẹgbẹ́ káwọn ti ń ìmọ̀ ìmọ̀ sọ fún wa. mi orin ọlọ ń gba èyí nà rẹ̀ ọlọ́run mẹ́rin àdé ìnà wà ọmọ tó ṣe àkálẹ̀ ń bẹ padà náà ń padà ó òkú ayé báyìí ọlọ́run sì ti gbọ́ ẹnì kejì gẹ́gẹ́ bó ń ṣe ọlọ́run sọ fún wa ó àwọn oníṣẹ́ ìyẹn

ọba tó ṣe ọ̀dá wa dáadáa ọba àgbàṣà ìdá wa. àwọn bàbá nílẹ̀ Yorùbá wọn a ní bá oníkàn ṣeré ó nínú ìwọ̀n ọ̀dá sóde ó ní nínú ìwọ̀n ọ̀dá ìwọ tó Rárá jíjẹ ẹ̀kọ́ ọ̀gbìn. Ogun ìgbà kéré. Èjì oṣù náà dúpẹ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá gbé bùkátà àwọn sọ́dọ̀ ọlọ́. Ìgbà tí sì ń gbàdúrà rẹ̀. Wákàtí táwọn náà ń sọ̀rọ̀ ọlọ́run gbàdúrà wa. Mo gbọ́ jẹ́ ẹ̀dọ́ ọkùnrin ìfọ̀fin wa tí ń wa láyà. Ọlọ́run, wọ́n ọlọ́run wa rẹ́yìn lérè ṣe wọn ọlọ́run bá ti ń gbọ́ àdúrà rẹ̀ ọlọ́run dá ìrìnà padà fún ẹni tí ò rìnà ní ah! báyọ̀ ṣe járe ní ọlọ́run rẹ̀ ìdánwò kí ni òun ní ràkúnmí tí ó sì máa bímọ lọ́wọ́ sí ní ìṣáájú náà ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ ó bá dán lọ́rọ̀ wọ́n lọ bá àyíkéyìí tó jẹ́ adẹ́tẹ̀ tóun náà ń gbé ẹ̀dọ́ ọkùnrin síwájú ọlọ́gbà níṣẹ́ ń táyé ọmọ ní sábà yìí nínú ọ̀nà dáhùn ọlọ́run wọ́n lọ gbẹ wọ́n fún ní àwọ̀ ọ̀dà wọ́n máa fún ara rẹ̀ wọn ò ní máa jẹ alágbe náà. ẹnì kẹta tóun náà jẹ arẹnu gbogbo ara rẹ̀ ọjà lọ gbà á lọ gba àwọn ara rẹ̀ yẹn kó wá padà fún ilé ìtọ́jà ìbílíìlú bá wá máa pẹ̀lú ọlọ́run. tọ́jú náà dá tọ́jú èèyàn dáadáa tán kí fẹ́ ọlọ́run náà ni wọ́n lọ fún lẹ́ran mẹ́mẹ́ta wọ́n máa ń bímọ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jọ lọ́rọ̀ ẹni àkọ́kọ́ òun náà ẹni tí ọlọ́run gba ìrìnà rẹ̀ ọlọ́run dá padà fún un wọ́n wá yẹ ọlọ́run máa ń dídí lẹ́nu ní jìbìrìlù bá lọ gba àwọ̀ ojú tó gbà lára ọkùnrin yẹn ọba dàbúrà ọba ọmọkà lọ́wọ́ ń táràrà ẹ̀wọ̀n orí náà ẹ ṣàánú bàbá yẹn ti dolówó ó ti di big man àwọn jẹ́ǹtò lọ́dọ̀ ẹ̀rá ẹ̀ ṣé rí bọ́nà ṣèjì tó tí ń sọ bẹ́ẹ̀ ni ń ta jìbì lẹ́kọ̀ọ́. àwọn òde ni ẹ̀sánú gbogbo àwọn àdáhùn tó wà ń jẹ pàtó àwọn bíbí náà ọsịsọ. yẹ ọlẹ́ni tó lóun ò rí mẹ́rin òun mọ rírì ń tún ṣe. Oòrùn náà ti di aláìní mẹ́rin. gbogbo àwọn tí ń jíṣẹ́ owó ìyàrá ìjókòó yín náà ẹ̀dùnúgbò jẹ́ máa lọ. ẹni tí ń pé ẹ̀wọ̀n òrìnà O òun náà ti lo àsìkò báyìí rí ti lọ yẹ bá lọ sáré ba ọ̀pọ̀lọpàá ah, mo lọ ti wá mo ah, wo báyẹ gbogbo ohun tó wá nǹkan ìgbésí ayé ni ó ṣe nǹkan ẹni ojú rẹ nìkan. wọn ò lágbára àti jápadà ó wọ́n bá lọ fi jókòó nínú ìjókòó tán tó kó òun nìkan àti ẹni yẹn ó ń tàn yẹn ní oko oríire sọ orí ìrìnà gbọ́dọ̀ wa ìrìnà àrí ọjọ́ kan nínú. ọlọ́run wọ́n gbà lára ẹ̀. òun lọ́lọ́run wọn ṣe ń yóò ní ọlọ́run dán òun ní ó lè gbádùn rẹ̀ títí ó fi bọ́ sálìkì àmọ́ nípa mọ́ọ́rẹ́ ọba kò lọ́dẹ̀ ọba lọ sọ́dọ̀ bàbá adẹ́kẹ̀ yóò ní ó náà ti di big man àwọn ìyá kòkòrò. Ojì dì àwọn yóò ń dó wájú ẹ̀. bá gbé àwọ̀ ẹ̀fẹ́ rẹ̀ yóò rí wájú lọ. gbogbo ẹ̀fẹ́ àánú rí ìṣá ọlọ́run ló ṣe ọ̀gbẹ́ngbọ́yà sí. súnmọ́ ẹ̀dọ̀ ọ̀hún sí ọ̀gá.

lọ́wọ́ yọjú lọ́wọ́ rí adẹ́tẹ̀ ó ní ìwà o ẹlẹ́ nínú kó ló ṣe wọlé gan fáńsì géètì fún ọ. pé ló ṣe tó fún sọ̀rọ̀ ó ní ó ní wọ́n lọ o yọ gbàgbé pé bóun ṣe rí orí bẹ́ẹ̀ rí olóhùn òun tó lódodo. Àṣẹ yára kan lọ́ọ̀rù ilé àmà fún ìtàlẹ̀. Tó wáyé pé òdodo lòun sọ èyí òṣìṣẹ́ lọ. Àwọ̀ tí ń bẹ lára àwọn yìí, ọlọ́run ọjà padà sọ́ra rẹ̀. Ẹ̀kọ́ náà ló ti di ajẹ́kẹ̀. Àwọn èèyàn bá ń rí sá. Ọ̀gá ọ̀gá mi ti yí padà. Ọlọ́run ẹ̀jẹ̀ ń ṣe. Ṣé ń ṣí sọ́ọ́sùlà? ẹnì kẹta náà O náà átúráwù ẹni arírun táwọn àwọn ọ̀rẹ́ ọ̀dá inú ìtìjọ lówó ìtìjọ lọ́là wọ́n tún gbé àwòrán yẹn lọ òun náà tún ṣe lẹ́yìn kejì ṣe ṣe lè ń gbẹ́tọ́ sílá ọlọ́run kọ́ ọgbàgbé fún ọ náà sí rí báyìí olùtàní tààlẹ́ tó wà ìgbà òun ò kúrọ̀ òdodo ló ń sọ òdodo tó ń fi sọ ìtọ́ wáyé pé ó pé rọ bóun ṣe wà yìí ọlọ́run ọgbà àwòrán ìkó ọjà bọ̀ náà láti ń di ọkọlá òpadà nítorí náà ohun dọ́là ń sọ fún wa yìí pé kí àwọn bàbá òsìkú kí wọ́n bẹ̀rù wọ́n má dà nǹkan ọmọ òrukàn mú ẹ̀kọ́ ọmọ òrukàn lẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ bẹ̀rù bóyá ẹ̀yin náà lè ẹ lè má bá wọn ọmọ yín ẹ lè má bá wọn lọ́jà di ọjọ́ alẹ́ o báwọn náà sì di.